والتابعين لسنته إلى يوم الدين وبعد ويا عباد الله اتقوا الله تبارك وتعالى فإن الله سبحانه وتعالى قد أوصى الأولين والآخرين بتقواه يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله ثم اعلموا عباد الله أن الدين الحنيف شرع للمسلمين في العشر الأواخر من شهر رمضان عبادات يزيد المسلمون عند ربهم سبحانه وتعالى بهذه العبادات خيرا كثيرا واعلموا عباد الله أن من تلكم العبادات الاعتكاف والاعتكاف عباد الله هو لزوم شيء yòkọ́lù ẹ̀ńtàfà ẹ̀láṣẹ́yìn ìdá lábìsà ìdáhù wàlàzímà ومنه قوله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ما هذه التماثيل التي أنتم لها عاكفون وأما الاعتكاف في شريعة الله في شريعة الله سبحانه وتعالى وهو لزوم المسجد لطاعة الله عز وجل وقرر العلماء رحمهم الله تعالى أن الاعتكاف الشرعي لا يكون إلا بلزوم المساجد ومذهب جمهور العلماء رحمهم الله تعالى على أنه لا يصح لا يصح في غير المسجد وذهب بعض العلماء إلى أنه يجوز للمرأة وحدها أن تعتكف في مسجد بيتها والصحيح ما ذهب إليه الجمهور لظاهر الكتاب في قوله سبحانه وتعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد فدل على أن الاعتكاف لا يكون إلا في بيوت الله عز وجل وهي المساجد وقول العلماء إن الاعتكاف لزوم المسجد لطاعة الله عز وجل أي من أجل طاعة الله عز وجل فلا يكون الاعتكاف اعتكافا شرعيا إلا إذا قصد صاحبه التقرب لله سبحانه وتعالى بالطاعات المختلفة من الصلاة والذكر ومن التسبيح والتحميد والتكبير والتحليل وتلاوة القرآن والاستغفار والصلاة على النبي صلى الله عليه وسلم وغير ذلك مما يحبه الله ويرضاه من الأقوال والأعمال الظاهرة والباطنة والأخذ في مشروعية الاعتكاف قوله سبحانه وتعالى أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود فبين عز وجل شرف الاعتكاف وفضله وأن مشروع وأنه مشروع حينما بين حينما بين أن بيته الحرام الذي هو أفضل البيوت على وجه الأرض على الإطلاق أنه أمر خليله أمر خليله وعبده إبراهيم عليه الصلاة والسلام أن يطهر أن يطهره من أجل العاكفين وهذا يدل على فضل الاعتكاف وشرفه وعلو منزلته يقول الله سبحانه وتعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد وعظم الاعتكاف وجعل للاعتكاف حرمة حيث حضر على الزوج أن يباشر زوجته وهو معتكف وهذا يدل دلالة واضحة على مشروعية الاعتكاف وأنه قربة لله سبحانه وتعالى توجب الإمساك على بعض ما حضر وأما دليل السنة فإن النبي صلى الله عليه وسلم اعتكف العشر الأواخر من شهر رمضان واعتكف العشر الوسطى كما في صحيح من حديث أبي موسى رضي الله تعالى عنه وأرضاه ونزل عليه الوحي وذلك في آخر ليلة من ليالي العشر الوسطى ونزل عليه جبريل عليه الصلاة والسلام وقال يا محمد إن الذي تطلبه أمامك يعني ليلة القدر فأمر عليه الصلاة والسلام أصحابه أن يعتكفوا معه العشر الأواخر فدل هذا على مشروعية الاعتكاف وثبت الاعتكاف بالقول من سنة النبي صلى الله عليه وسلم وثبت بالفعل وكان عليه الصلاة والسلام يفعل الاعتكاف وأجمع العلماء رحمه الله تعالى على مشروعية الاعتكاف وأنه قربة لله سبحانه وتعالى وطاعة لله عز وجل ويتأكد استحباب هذه العبادة العظيمة في العاشر الأواخر من شهر رمضان وهي جائزة في سائر السنة في سائر السنة للمسلم أن يعتكف في المسجد في أي ليلة وفي أي يوم وفي أي ساعة على الصحيح وأن الاعتكاف ليس له حد أدنى لعدم لعدم ثبوت التحديد والتحقيق ولذلك لا يتقيد بزمان وهذا مذهب الأئمة الأربعة رحمهم الله تعالى على مشروعية الاعتكاف في سائر السنة وليس مخصوصا في رمضان والإجماع والإجماع منعقد على أن هذه العبادة والطاعة مما يتقرب بها مما يتقرب بها إلى الله سبحانه وتعالى إذا حفظ العبد حدوده وقام بحقوقها إذا حفظ العبد حدودها وقام بحقوقها وأداها على وجهها نال بركتها وخيرها فعظم ثوابه وحسن جزاؤه عند الله سبحانه وتعالى ولذلك قل أن ترى عينك رجلا قام بالاعتكاف على وجهه إلا وجدت أثره في نفسه وفي قوله وعمله ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí orí rẹ̀ tó ṣe fún wa ìkẹ́ Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ fọmọ ọba òtítí Ọlọ́run anẹgbẹwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráàlú rẹ̀ àti àwọn sọhábà rẹ̀ kí ọlọ́run bá kó bá wa kẹ́wọn àti gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ fún wa títí tí ó fi lọ́jọ́ àlùkìyà gbogbo ọlọ́run ìpayọ̀ ọlọ́run wa ìbẹ̀rù ọlọ́run ọba tó sọ fáwọn ẹni síwájú nínú àwọn tó tíra àti gbogbo mùsùlùmí pé kábẹ́rù wọn ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbà jùlọ. lẹ́yìn náà ká gbogbo ọlọ́run ọba tí ọlá jùlọ nínú òfin ẹ̀sìn ó tún ṣe lófin fún wa nígbà tí mẹ́wàá ìgbẹ̀yìn oṣù rọmọdọ́n bá dé láti tún ṣe pẹ̀lẹ́ mọ́ àwọn iṣẹ́ olóore lọ́tún lọ́tún lọ́tún ká tún mójútó àwọn iṣẹ́ olóore wa ètò ìsìnkú àtúmọ̀ ṣe nígbà tí mẹ́wàá oṣù rọmọdọ́n ìgbẹ̀yìn rẹ̀ tó bá dé àwọn iṣẹ́ olóore ètò ìsìnkú tá a bá tún ṣe àtúmọ̀ lékún ní ẹ̀san olóore dáadáa sí àwọn ẹ̀san tó ṣe pé àti inú rẹ̀ náà òun ni òru tó tóbi òru ńlá ni ó wà nínú rẹ̀ òru tí a mọ̀ sí Laylatul Qadr ti pé a máa wá Laylatul Qadr òru yìí a máa wá nínú àwọn mẹ́wàá òru mẹ́wàá tó pẹ́ yìí nínú oṣù Ramadan gbogbo àtà jẹ́rùsí ọlọ́run kánà mọ̀ pé nùtí ọlọ́run ọba ilé kíọ́lá tó ṣe lófin fún wa tí anabi ṣe wa tá a bá fẹ́ pé pàṣẹ pé yìí náà láti pé al-i'tikaf kìí ṣe al-i'tikaf alùpùpù yóò tó fi sin s yóò fi si kò sí istin bẹ́ẹ̀ ẹ̀ǹtì al-i'tikaf ìkararó ìkaradó nínú ilé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. i'tikaf nínú ẹ̀dín lárúbáwá òun náà ni kéèyàn ò dún ní mọ̀ nǹkan kọ́mọ pàṣẹ kókó mi nǹkan kéèyàn takuti nǹkan ni wọ́n pè bẹ́ẹ̀ nínú èdè tí wọ́n bá sọ pé akafa ala shay tí wọ́n bá ní lágbájá akafa ala shay ìtumá rẹ̀ ó ní pé ọpẹ́ níbẹ̀ ó sì dùn ní ma nǹkan yẹn ọ̀tàkùtì nǹkan yẹn ọkọ̀ọ̀kọ̀ lọ lára nǹkan náà nínú rẹ̀ òun náà ní gbólóhùn ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ tọ́lọ́ ń sọ fún wa nípa anẹ́gbẹ̀wá Ibrahim aleyhi salatu salam nígbà tí ń sọ fún àwọn ìjọ rẹ̀ àwọn bàbá rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ níjọ́ náà lọ́hùn ìpè máa hábi hi tamasiru lẹ́sì antum laha àgìbòn irú àwọn èrè wọlé léyìí sẹ́yìn wa lọ káraró síbẹ̀ tẹ̀tẹ̀ takú síbẹ̀ tẹ̀ takú dì irú àwọn èrè wọlé lè tẹ̀ wá lọ takú dì báyìí ó yẹ kẹ́ ẹ takú tọ́lọ́ kẹ́ ẹ dúró tọ́lọ́ kẹ́ ẹ tẹ̀gbẹ́lẹ́ mọ́ ọ̀dọ̀ ọlọ́mọ ọba tí ọlá rẹ̀ ga jùlọ sùgbẹ́rẹ́ lẹ́wà lọ takú dì irú àwọn èrè ikú wọlé lè gẹ́gẹ́ bí anabi wa Ibrahim ṣe sọ ti ọlọ́mọ ọba ìlẹ̀kẹ́ ọlá ti rìn wa létí ọ̀rọ̀ anabi Ibrahim nínú Suratul Anbiya ṣùgbọ́n tí jáǹkì káàkù nínú òfin ẹ̀sìn nínú ṣẹ̀ríyà òun náà kó dún ní mọ́mọ́sálásí láti fi tẹ̀lé ọlọ́run azza wa jal àwọn olùmọ̀ kí ọlọ́run bá kó bá wa kẹ́ wọn lápapọ̀ wọn wá fi rinlẹ̀ pé dádájọ́ ìtìká tọ́ba òfin ẹ̀sìn ọlọ́run ọba mu kò lè wáyé àyàfi pẹ̀lú dídún ní mọ́ àwọn mọ́sálásí eléyìí sì ní ìlànà tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sán nínú àwọn olùmọ̀ tí wọ́n wà lórí ẹ̀ kí ọlọ́run bá kó kẹ́ gbogbo wọn àti pé wọ́n gbà yí pé ìtìká kò lè lálàáfíà níbi tí kì í bá ti mọ́sálásí bó tilẹ̀ jẹ́ parí ń ka kékeré nínú àwọn oluma kọ́lọ́n kọ́ bá kẹ́ wọn tó ń sọ báyìí pé ó tọ́ fún obìnrin wípé ó lè ṣe ìtìkáàfù nínú mọ́sálásí inú ilé rẹ̀ yẹn ni pé láàyè ti ti ń kírun ní ilé rẹ̀ ìpọ́tọ́ ṣùgbọ́n ètò lálàáfíà ló ti tọ́ lódodo òun náà ní tí àwọn jùmùhó ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n lọ yẹn nítorí ń hàn gbangba ọ̀rọ̀ ọlọ́run ọba ọlá tó fojú hàn dáadáa sọ nínú ẹ gbọ́dọ̀ tó máa bá àwọn ìyàwó yín ṣeré lọ́kọláya má láyé tó ṣe pé ńgbà tẹ́yìn bá ti wà ẹni tí ń ṣe ẹ̀ẹ́dìkà nínú ilé ọlọ́run ọba nínú àwọn ilé ọlọ́run ọba eléyìí fi yé wa wípé àtẹ́yìn ìkáàbò ló ti tọ́ lódodo nínú àwọn mọ̀sáàjì àwọn ilé ọlọ́run ọba níbẹ̀ là á ti máa ń ṣe. bákan náà ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n tó sọ òun ni pé dáadájú ìkáàbò òun náà ní dídún ní mọ́mọ́sálásí ìtakùtì ilé ọlọ́run ọba láti fi tẹ̀lé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yẹn ni pé nítorí àti tẹ̀lé tọlọ́run lèyìn ó fi wà nínú mọ́sálásí àìsíkáàfù kọ̀ wá ní jẹ́ tó bófin ẹ̀sìn ọlọ́run ọba mu àyàfi tí ẹni tó jẹ́ ẹni tó ń yìí tó bá ní èròǹgbà ìwà gẹ́gẹ́ bí ká máa ṣe ìrántí ọlọ́run gẹ́gẹ́ bí máa ṣe àfọ̀mọ́ fọlọ́run gẹ́gẹ́ bí máa dúpẹ́ fọlọ́run gẹ́gẹ́ bí máa fọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlámà pẹ̀lú gbólóhùn la ilaha illallah gẹ́gẹ́ bí máa gbé ọlọ́run ọba tóbi gẹ́gẹ́ bí kéèyàn máa ka alukur'an gẹ́gẹ́ bí kéèyàn máa tọrọ ìsìnkìfà àforíjì bákan náà gẹ́gẹ́ bí kéèyàn tún pọ̀ ní ìmọ̀ọ́sí àsàlátù fún Muhammad sallallahu alayhi wa sallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn nǹkan tó ṣe nínú nǹkan tọ́lọ́wọ́n bá fẹ́ tọ́lọ́wọ́n bá ìlẹ́gbẹ́ láti yọnu sí nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn ìṣe èyí tó fojú hàn àti èyí tó pamọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti kó sínú tó ti fẹ́ ti ṣe àìsíká yóò dùn ní mọ́ nígbà tó wà ní mọ̀ọ́tàkàkù rẹ̀ láì ti ṣe àìsíká. ìpìlẹ̀ nípa eléyìí ìpìlẹ̀ nípa ọ̀rọ̀ ìsìkáàfù yìí gẹ́gẹ́ bí ó ti rinlẹ̀ òun náà ní pé ìsìkáàfù ìpìlẹ̀ rẹ̀ nínú alukur'ani Karim onígbólóhùn tọ́lọ́wọ́n ọba ìlékí ọlá ti sọ nígbà tí ọlọ́wọ́n ọba ìlékí ọlá ti ń pa anábì wa Ibrahim láti àti ọmọ rẹ̀ Ismail nínú suratul Baqara pé atahira baytiya lit-ta'ifin mọ̀pá yín láti gbé ẹ lọ mọ ilé mi ẹ̀fọ́ ilé mi máa ń kó níbi gbogbo rẹ̀ lẹ́lẹ́lẹ́ gbogbo tí ọ̀dà fáwọn tó ṣe pé wọ́n máa wá ti tọ̀wáàbù ní ilé náà bákan náà wal-akifin àti wọ́n máa ṣe ìtìkáàbù níbẹ̀ wọ̀rọ̀ ká ìsojúdù àti ọmọ àrùkò tí wọ́n ti máa sojúdù fọlọ́ ọlọ́nkpa níbi Ibrahim alayhi salatu salam àti Ismail láti wípé kí wọ́n fọ ilé òun mọ́ fún àwọn nǹkan wọ̀nyí. ọwọ́ ajé pé alákọ̀ọ́kọ́ tó lóore jù nígbà tí yàn bá wọ al-haramul makki tá a wọ Mẹ́kà tá a wọ ilé Ọlọ́run ọba ní Mẹ́kà báyìí iṣẹ́ àkọ́kọ́ téèyàn ṣe òun ẹni tawaf ní gbogbo àwọn sáájú ṣùgbọ́n tá a fi máa ń kí ilé olúwa téèyàn bá lọ sí maka àkọ́kọ́ pé mo kọ́kọ́ débẹ̀ lákọ̀ọ́kọ́ ní fọnáfọ́n ṣùgbọ́n báyìí iṣẹ́ téèyàn ó ṣe òun náà ní pọ̀ wá torí pé ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ní ẹ̀fọ́ ilé mi máa ń lè pọ́n ìdí fáwọn tí wọ́n fẹ́ ṣe tọ̀wáàfù tọ̀wáàfù tí wọ́n wà àkọ́kọ́ sí yẹn náà òun là ń pè ní tọ̀wáàfù olùkòdó tọ̀wáàfù pé mo dé o ọ̀wọ́lé lákọ̀ọ́kọ́ fọnáfọ́n tí mo gbogbo ìgbà yóò tó bá padà wá ń wọ mọ́sálásí náfìlà àràkà méjì ni ó ṣe kíni o ní ọkọ̀ọ̀kọ̀ máa ní ọ̀mà ṣe lẹ́yìn ìgbà tó ti ṣe tọ̀wáfù àkọ́kọ́ yẹn tó ti parí rímúrọ̀ rẹ̀. ìgbà àtàjẹ́ òsìn ọlọ́run nínú tọ́lọ̀ pa nẹ́bí Ibrahim àti Ismail láti aleyhi masalatu wasalam fún mójútó lára alé òun náà ni pé kí àwọn èèyàn ó lè bá àjẹni tí wọ́n máa wá ṣe ìtìkáàbù nílé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àti kó lè máa rògbò fún ti máa sojú ni pé kọ́mọ̀tì náà fi làkọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ọlá tó wà fún ìtìkáàfù ó ti sàlàyé ati tó wà fún ìtìkáàfù àti pé ìtìkáàfù ìṣe lọ́ba òfin ẹ̀sìn ọlọ́run ọba mu ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó sì tó ń ṣe àlàyé pé dáadáa ti ilé òun tọ́jú ilé ọ̀wọ̀ yẹn ọlọ́lá púpọ̀ nínú ilé ti ń bẹ lórílẹ̀ ayé nínú ilé yìí bó ṣe jẹ́ pé òun náà lọ́wọ́ lọ́lá jù yìí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní ẹrú rẹ̀ nítorí igun lè máa tẹ ìtìkáàfù nínú rẹ̀ eléyìí wá ń tọ́ka lórí ọlá tọ́wà fún ìtìkáàfù àti ìtọ́wà fún àti ìka ipò rẹ̀ níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ. ọlọ́run ọba ilé kíọ́lá ó tún sọ gẹ́gẹ́ bí àyàtà ti kànú Suratul Baqara yìí pé àní ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yín ṣe lọ́kọláya nígbà tẹ́ ń tẹ ìtìkáàfù láwọn mọ́sálásí ọlọ́run ọba ilé kíọ́lá ó gbé ìtìkáàfù ó gbé tóbi ọlọ́run ọba ilé kíọ́lá ó sì ní àtàrà wípé ọlọ́run ọba ìlékè ọlá ó tẹ̀lé ìwọ̀fẹ́ ní tọ́jọ́kọ láti bá ìyàwó rẹ̀ ṣeré lọ́kọláya nígbà tó lóun fẹ́ ṣe ìdóńṣe ìtìkáàfù ilé wa ń tọ́ka ní ìtọ́ka tó fojú hàn dáadáa lórí wípé owó ọba mu àti pé àsúnmọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ni àti pé ó sì pa dandan fẹ́ni tí ọba ń fi ń wà àsúnmọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ìlékè òun náà ní kí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ìtìkáàfù ní ìgbẹ̀yìn mẹ́wàá ìgbẹ̀yìn oṣù ramadan gẹ́gẹ́ bó ṣe ṣe ìtìkáàfù ní mẹ́wàá àrìn náà gẹ́gẹ́ bí ṣe bẹnu sahih nínú hadith afáwa abu musa kí ọlọ́wọ́n bá fọwọ́ ayọ́nu sí wọn. bákan náà wọ́n ní wáhíì wá sọ̀kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam nígbẹ̀yìn pé malaku jibril alayhi salatu salam sọ̀kalẹ̀ ọwọ́ anfani salam níròyìn pé <coughs> dájúdájú ń ìtọ́ ń wá ọlọ́run ọba ilé kẹlá ti gbé síwájú rẹ̀ yẹn ni pé ọlọ́run ọba ilé kẹlá ó ti gbé sí mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù Ramadan anabi sallallahu alaihi wasallam ọwọ́ apá àwọn sáájú rẹ̀ láti wípé kó tẹ ẹ̀jìkáàfù ní mẹ́wàá ìgbẹ̀yìn nínú oṣù Ramadan bákan náà ilé ìtọ́ka lórí wípé ẹ̀jìkáàfù ìṣèlógófin ẹ̀sìn mu ó sì rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ó tún rinlẹ̀ pẹ̀lú tí anabi ọlọ́ni ọ̀sán sọ́lá sí mẹ́wàá gbẹ̀yìn bá ti wọlé ṣẹ́dálẹ́mì ìzárọ̀ ànábì ó so ìlọ́dì rẹ̀ tí ó lé dáindáin wà á hẹ lẹ́yìn la ànábì ó yẹ àwọn òru mẹ́wẹ̀ẹ́ wáyẹ wà á yẹ kọ̀ọ̀bọ̀ áhìlá yóò sì jẹ́ àwọn aráalé rẹ̀ láti súnmọ́ ọlọ́run ọba ní àwọn àsìkò yẹn ẹnu àwọn olùmọ́wá kò gbogbo àtàjẹ́rù sí ọlọ́run lórí wípé sísẹ ìdíkà ńṣe ló bófin ẹ̀sìn ọlọ́run ọba àti pé àsomọ́sọ́dọ̀ ọlọ́run ni àti ìtẹ̀lé tọ́lọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. bákan náà wọ́n tún fi rinlẹ̀ wípé ìjọsìn kan tó tóbi tá a máa ń ṣe nígbẹ̀yìn mẹ́wàá oṣù gbẹ̀yìn oṣù Ramadan òun náà ní ìtìká àti kó sì tún wá tọ́ o láwọn àsìkò míì tí kì í ṣe oṣù Ramadan náà nínú àwọn ọdún ayé nínú àwọn àsìkò tí ń bẹ láyé lóru ayé ni tàbí ní ọjọ́ ayé ní àsìkò yòówù kò sígbà tí mùsùlùmí tí ò lè ṣe ìtìkáàfù yàtọ̀ sínú oṣù Ramadan nítorí pé kò sí ẹ̀rí kan tó wá tó wá ṣe àdáyẹrí pé èyí tí jẹ́ ìtìkáfù lẹ́yìn inú oṣù Ramadan mùsùlùmí kan ò tún gbọdọ̀ ṣe nítorí pé àárín ìdí tó wá fi àsìkò rinlẹ̀ fún ìtìkáfù lábẹ́ bíbá ẹ̀ làwọn olùmọ̀ wọn sọ pé ìtìkáfù kò gba dídé pẹ̀lú àsìkò kan yàtọ̀ sí àsìkò míì eléyìí ni ìlànà àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àlìmáàmù Abu Hanifa Malik Shafi'i àti Ahmad bin Hanbal kí ọlọ́wọ́n bá kọ́ bá wa kẹ́ gbogbo wọn ṣùgbọ́n gbogbo wọn gbà yí pé bá a ti ń sọ yìí àsìkò tí ó wá kan pàjùfẹ́ ni tó bá fẹ́ ṣe òun náà nínú oṣù Ramadan nínú oṣù Ramadan òun náà ló kan pàjù. sọ̀bá kan náà wọ́n ti wá sọ̀rọ̀ yìí pé kò sígbà téèyàn lè ṣe ẹ̀tìkáàfù yìí láwọn ọjọ́ tí èèbá wa ti oṣù Ramadan ẹ̀tìkáàfù ti ṣe nínú rẹ̀ kò lọ́máwẹ̀ kò lọ́máwẹ̀ rárá ṣùgbọ́n tinú oṣù Ramadan kò lọ́lọ́máwẹ̀ torí pé àwẹ̀ fúnra rẹ̀ ti jẹ́ ọ̀ràn àyàn síwájú kó nípa fẹ́ ṣe ẹ̀tìkáàfù nígbà tá a wá fẹ́ fẹ́ àti káfọ́ alẹ́ yọ ọ̀ràn yẹn yẹn ọ̀rọ̀ ọ̀nà káyọ̀ kù níbẹ̀ gbogbo àtàjẹ́rù sí ọlọ́run ká mọ̀ pé bí ìdájọ́ yìí fi ó sì lọ nìyẹn. bákan náà ẹnu tún kò wọ́n ta kókó yìí fẹ́nu kò lórí pé ìjọsìn yìí àti ìtẹ̀lé tọ́lọ́wọ́n ọba nínú àwọn nǹkan tí ẹrú ọlọ́wọ́n ọba fi máa ń wà súnmọ́ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá bákan náà tó ti gbé ìyàtìkáàfù tó ṣe ní ojú pẹ̀lú bó ṣe yẹ bó ṣe tọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò rí ìbùkún rẹ̀ yóò sì rí orí rẹ̀ wọ́n ní ẹ̀san rẹ̀ yóò sì rí kó tóbi ọlọ́run ọba ìlẹ̀kẹ́ láti ẹ̀san rẹ̀ ló tóbi ẹ̀san rẹ̀ ẹ̀san rẹ̀ tuntun dá lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ nítorí ẹ̀ àwọn olùmọ́ni ó tó yi yí pé yọ jáde kúrò níbi ìtìkáàfù rẹ̀ pẹ̀lú ìṣètìtọ́ dáa tẹ́gbẹ́ yìí ẹ mọ̀ rí pé á ah, lódìdí ọdún kan ẹ sì mọ̀ rí pa lára rẹ̀ ń nínú wọn tó ṣe pé yọ kúrò nínú ati nka pẹ̀lú nǹkan tó kéré ọba tí ọlá ni ẹni tó wọ ọba ọba máa ń fún ọba fọwọlá agbára àti kọjá fún kó fún èmi àtẹnìkọ̀ kan wa ní ọlá rẹ̀ tó ti kó tóbi ìrọ̀rùn rẹ̀ orí rẹ̀ tó pọ̀ kí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá kó sílẹ̀kùn rẹ̀ fún èmi àtẹnìkọ̀ kan wa gbogbo àti àjẹrúsìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ẹ jẹ́ ká lọ mọ̀ pé dájájú ìtìká bó ti jẹ́ pé ọba òfin ẹ̀sìn ọlọ́run ọba mu yìí ìdájọ́ rẹ̀ nínú òfin ẹ̀sìn ẹ jẹ́ àlọ́ mọ̀ yìí pé kìí ṣe pé ọjẹ́ ọ̀ràn àyàn dandan gbọ̀n tó ti pẹ́rú tí ọba ti dé bóyá nǹkan wá sí àwẹ̀ rẹ̀ tàbí pẹ́rú tí ọba ti dé ìṣe ni kò ní ẹ̀san dáadáa níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kálọ̀ mọ̀ pé ìtìkáàbù ètè kò dé ibo bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá súnà ànẹ́bí sọ̀tọ́lá tó ṣe yí pé ànẹ́bí ṣe wá lójú kòkòrò rẹ̀ òun náà lélẹ́yìí torí pé kò sí ẹ̀rí kan tán wá tọ́pa ní dandan pé ọ̀ràn àyàn tó láàbì òun náà ní kí gbogbo akásẹ̀ kí ni yàjù lọ ọlá ọlọ́run àti pípé dáadáa orí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá àtẹnití lẹ́ni tí fi ń wá òrùlé látòlù kọ́dìrì ní mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù Ramadan gbogbo àtàjẹ́ òsì ọlọ́run. ẹ̀ǹtìkáàfù bó ṣe wá jẹ́ súnà táni sọ́lá ń ṣe wá lójú kòkòrò rẹ̀ nígbà míì náà ó tún wá lè padà di ọ̀ràn yàn lórí ẹrú. báwo ni ẹ̀ǹtìkáàfù ṣe wá di ọ̀ràn yàn òun náà ni tí ẹrú tó ti ẹni pé ń bẹ lọ́rùn mi tí mo ní màá tí màá ṣe fún wọn lọ́hùn màá ṣe ìdígàbò fún wọn lọ́hùn ọba ìlékè ọlá nígbà báyìí báyìí tó ọba ṣe nǹkan báyìí fún mi tàbí tí n bá dẹ̀sùn kò báyìí mo ṣe ìlérí sọ́dọ̀ wọn lọ́hùn ọba ìlékè ọlá pé màá ṣe ìdígàbò yọjọ́ báyìí nígbà yẹn irú ìdígàbò bẹ́ẹ̀ ṣe kí ni o ó ti di ọ̀ràn yàn lórí ẹrú tó ṣe ìlérí sí ọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ irú ẹni bẹ́ẹ̀ yóò pé ìlérí rẹ̀ yẹn nítorí pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sán nù hadith tó lálàáfíà wípé mọ̀nẹ́sàrọ̀ ànábì lẹ́ni yóò tọ́ba ṣe ìlérí ayò pé Allah kóun fẹ́ tẹ̀lé ọlọ́run wọlé yóò tẹ̀ ìhò kọ́yà tẹ̀lé ọlọ́run wọ́n mọ̀nẹ́sàrọ̀ àyìn yáàsì Allah ẹni yóò tọ́ba ṣe ìlérí kóun fẹ́ tẹ̀ lọ́n fọlá yáàsì hì kọ́yà má ṣe ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. bákan náà eléyìí ó ọ̀rọ̀ kan tó ṣe yí pé yọ́ọ́ máa tọ́ka lórí pípa dandan kẹ́ni tó ṣe ìlérí kó mú ìlérí rẹ̀ ṣẹ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. gẹ́gẹ́ bó tún sẹ́rin lẹ̀ látọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ní hadithi tí ó nígbà tí a fa wa Umar radiyallahu ta'ala anhu tó sọ fún àníkù sọlá ọlọ́run nígbà jahiliya èmi ti ṣe ìlérí wípé máa lọ sílé olúwa máa ṣe umrah tàbí mo ṣe ìlérí fún ọlọ́run ọba ìlẹ́jọ lápẹ́ máa nílé rẹ̀ sọ pé tọ́ nígbà tó ti wá ṣe ìlérí ọ̀ya tètè kọ́ lọ mú ìlérí rẹ̀ anabi sọsẹlẹ ń pa láṣẹ láti pé kọlọ ọmú lérí rẹ̀ tẹ́lẹ̀ ìtọ́ka lórí wípé téèyàn bá ṣe ìlérí kan lórí péèyàn fẹ́ fi tẹ̀lé tọlọ ọ̀tọ̀ yẹ láti pé kéèyàn ṣe kíni o kéèyàn fi kéèyàn lọ tẹ̀lé tọlọ ọba yẹn bákan náà wàtá dé oṣù Ọlọ́run ká lọ mọ ike àwọn olùmọ̀ kí Ọlọ́run bá kó bá fẹ́ wọn ní kíkẹ tó pọ̀ wọn tún yapa lórí wípé tọ́ba lọ jẹ́ wípé ẹ̀yìn kíkẹ́ àbúta fẹ́ ṣe ọjọ́ nàfìlà tí a fẹ́ fi tẹ̀lé ti ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tẹ́ni tó ti fẹ́ ṣe ẹ̀ǹkìkáàfù tó wá kó sí ààyè tó ti fẹ́ ṣe ẹ̀ǹkìkáàfù rẹ̀ ǹjẹ́ kíkó sínú rẹ̀ pẹ̀lú bó ṣe fẹ́ ṣe ìtọ́jẹ́ ti náfìlà tó lè sọ di ọ̀ràn àyàn tó lè sọ ẹ̀ǹkìkáàfù náfìlà yẹn tó lè sọ di ọ̀ràn àyàn àwọn olùmọ̀ wọ́n pọ̀ ìsì kọ́lọ́mọba ìlẹ̀kẹ́ ọlá kó bá wa kẹ́ wọn dáadáa wọ́n ní sọ́bàjẹ́ ìgbé iji máa ń sọ iṣẹ́ di ọ̀ranyàn tó bá lọ ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ àjẹ́ pé iṣẹ́ rẹ̀ ti ń ṣe ìtìkáàfù rẹ̀ ti ń ṣe yẹn wọ́n o lè ṣe o o lè di ọ̀ranyàn ṣùgbọ́n tí ọba ti sí nǹkan tó lè sọ́dọ̀ ọ̀ranyàn máa lọ́wọ́ yọ máa wà lórí náfìlà rẹ̀ bákan náà wọ́n ní ìjẹ́ ó tún tọ́ bẹ́ẹ̀ náà kọjá yìí pé nígbà téèyàn bá wọnú rẹ̀ tọ́jẹ́ ti ń ṣe tọ́jẹ́ ti ní ìjọ tó tọ́ fún yàn láti pé kéèyàn kan jáde kó níbẹ̀ lásìkò tó wú yàn àti lásìkò téèyàn rí ọlọ́run ọba kọ́ bá wa kẹ́ àwọn tó ti pé wọ́n jẹ́ olùmọ̀ wọ́n ti kóye wáyé pé àwọn iṣẹ́ wa tí a bá ń ṣe tọ́jẹ́ iṣẹ́ àti gbọ́rẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba tá a mọ̀ sí ní àbílà tí kì í ṣe ọ̀ràn yẹn dandan lé wa lórí kọ̀tọ́kọ̀ yẹ láti gbé kákẹ́ màmá fi ìfẹ́ nu wa ká fi jáde kó nínú rẹ̀ tàbí ká bàjẹ́ ṣùgbọ́n tẹ́ni yẹn bá kó ń bẹ̀ ìjọ lẹ́sẹ̀ níwájú ọlọ́run kò lẹ́sẹ̀ nítorí wípé anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yà pé alimutatọ wẹrẹ o ẹni tí n ti tẹ tatọ wọrọ tí n ti tẹ àtẹgbọrẹ níwájú Ọlọ́run tí kì í ti ọ̀ràn yàn amiru nafsihi òun ni adarí ẹ̀mí ara rẹ̀ tó bá fẹ́ o lè fi sílẹ̀ tó sì fẹ́ o lè tẹkíni o lè tẹsíwájú ṣùgbọ́n téèyàn bá wọlé dáadáa iṣẹ́ yẹn téèyàn ṣe bá kọ wa tí ó wá sí ìdí kan pàtàkì tí ó mú yàn kúrò níbẹ̀ ilé yàn fẹ́ ba ẹsẹ̀ yẹn jẹ́ tí wọ́n sọ pé òun kà wá fi àsìkò ṣeré lásán subhanallah kọ̀tọ́kọ̀ yẹ dáadáa tó òun kálukú káwòye sí gbé kọ̀kan tọ́kọ̀ yẹ lásán káká ò pé pẹ̀lú ìfẹ́ àkàfẹ́ kù ní ṣe olórí sáǹsì nítorí gbólóhùn ọlọ́wọ́n bá ti ọlọ́wọ́n Muhammad yìí pé wọlá tó bò pélú àìmọ́ ẹlẹ́kùn àwọn sẹ́sẹ̀ ń ṣe ẹ̀mọ́ bàjẹ́ kí ló tẹ wá fẹ́ bàjẹ́ kí ló tẹ wá ọkàn dísáìdì pé ṣe jókòó padà kí ló fẹ́ mú ọ jókòó o tẹ̀ náà fílà wẹ̀ ọwọ́ abajẹ ọ̀sán tàbí bíi aago mẹ́ta tàbí bíi aago mẹ́rin lẹ́yìn ánsírì lápẹ̀rẹ̀ lọ́wọ́ sọ pé jẹ́ kí n mú mi jàre ṣé o lárò jinlẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé o kó sínú rẹ̀ tó fọ́ adájúrò àsìkò tó fọ́ atọ́kọ́ ọ̀fẹ́ ṣe kí ni o tó fẹ́ fi ilẹ̀ ntọ́ da òun náà ni pé tí n tó lè mú wa láti pé kájà yẹn tá a ti sílẹ̀ yẹn tí ọba ti tẹ̀lẹ̀ ntọ́tọ́tọ́ yẹ òun náà ni ká fi ìjọsìn yẹn sílẹ̀ kí ìjọsìn yẹn kọ́ máa lọ lẹ́sẹẹsẹ àti ní ìrọ̀rùn kí ọlọ́run ọba kọ́ wọlé agbára àtògbó rẹ̀ kó dà kó sí àlùfẹ́mi àtẹ̀kọ̀ kan wa gbogbo àtàjẹ́ òsì ọlọ́run. a lọ mọ̀ pé iṣẹ́ ìtìkáàpù yìí kó ti dá tó bó ti rẹwà tó kò ní wà gbódùkú lásán o kò ní wà gbódùkú lásán yóò ní àwọn nǹkan tó jẹ́ òfin ètò ìṣèkóde iṣẹ́ wọ̀nyí tí ó fi rọrùn fún wa láti gbé rere dáadáa á bá jáde nínú ìtìkáàpù wa nígbà tí a bá jáde níbẹ̀ àwọn májẹ̀mú tó ṣe yí pé ọ̀tọ̀ yẹ kó pé fẹni tó fẹ́ ṣe ẹ̀ǹtìkáàfù alákọ̀ọ́kọ́ òun náà ní alìsílám ẹ̀ǹtí ọlọ́sẹ̀ ẹ̀ǹtìkáàfù gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹ̀ǹtìkáàfù kọ̀ lálàáfíà lọ́dẹ̀ ń tọ́jẹ́ káfìrí sẹ̀wọ̀n pé bá ti ń gbàwẹ̀ làwọn kan náà ti wọ́n ṣe mùsùlùmí gbà ṣùgbọ́n àṣọ fún ọ pé àṣedànù ni kọ́mọ́ bá jẹ́ àṣedànù sẹ́wọ̀n tó láǹfààní àti wá lè máa fi ebi panú rẹ láti sọ ara rẹ láti ìgbà tí àlùfájàrí ti yọ àlùfájàrí òdodo títí tóòrùn fi wọ̀ tí wọ́n ní ọ̀wá rọrùn kọ́ kó ti gbólóhùn ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah. àìwá lè rí gbólóhùn yẹn bó ṣe rọrùn tó yẹn ó tọ́ka lórí yìí pé nǹkan bẹ́ẹ̀ nínú gbáàyà rẹ sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. àti kíṣẹ́ yẹn ṣe lò ṣe ń torí sọlọ́run ọba tó bá ṣe ń torí yóò pé gbólóhùn yẹn kíṣẹ́ yẹn ó lè lálàáfíà fún ẹni tí èsè mùsùlùmí ti ń gbáwẹ̀ ó bẹ́ẹ̀ náà wá ní irú ẹni bẹ́ẹ̀ kó a sọ bẹ́ẹ̀ àti ẹ̀ máa ń lọ bìkan ní mẹ́wàá ìgbẹ̀yìn yẹn tí lòun náà fẹ́ lọ sí. bọ́bá sí kò ní ládàá rẹ̀ kankan ẹ̀ńtọ́jẹ́ mùsùlùmí òun náà ni ẹ̀ǹtìkáàfù òun náà ló wúlò fún. nítorí délé ìkámọ̀ wípé ẹ̀ǹtìkáàfù mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ òun náà ni kéèyàn ọjọ́ mùsùlùmí ẹni yóò tẹ́ ẹ bá ti ṣe mùsùlùmí iṣẹ́ rẹ̀ yẹn òun ní wúlò fún òun torí kọ́ nínú sọ́ràtò al-Furqan ìpè wa qadimna ila ma amilu min amali èyí tí wọ́n ṣe nínú tẹ́ àti ìdásíwájú wọn o àti ìtìsíwájú fún wọn lásán wọ́n ti ń ṣe láńdàdú wọn kọjá aldahu bàbá àmànsorọ àti sọ́ọ̀dì òkè tá dànù àti sọ́ọ̀dì ẹ̀gbọ̀n wú tó kú dànù lásán tó ṣe pé wọn ò ní ní ẹ̀san rẹ̀ tọ́ba níjọ́ gbèsè ọlọ́dà má jẹ́ kí sẹ́mi àtẹnìkọ̀ kan wọ́n bàjẹ́ ìdí ìbàsẹ́jẹ́ dàpọ̀ má jẹ́ kó wọn ṣẹ́mi àtẹnìkọ̀ kan wà ẹlẹ́ẹ̀kejì inú má jẹ́ mu wọn náà ní alẹ́ àkìlù làákàyè ẹni tí ó tẹ̀ ẹ̀ǹtìká fún gbọdọ̀ jẹ́ tó lóye tó ní làákàyè ẹni tí ó bá ti lóye tí ò ní làákàyè gẹ́gẹ́ bí ẹni tí ọdẹ orí dàn láàmú ẹ̀ǹtìká fún wọ̀lá làáfíà fún tàbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó ti pé ń hún ríra ẹ̀ǹtìká fún ṣe kíni o kò ní àlàáfíà fún tàbí ẹni tó ti pé ń dákú kò ní kú fòní dìde fọlá jíde ní ti ń dákú irú ẹni bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àníyàn àníyàn téèyàn ó àníyàn ìyá ẹ wá wí síta pé náà wáyé tó lẹ̀ ẹ̀tìkáfà mo gbèrò ẹ̀tìkáfù fi masidi fi masidi nawal bihayi asẹ́yìn ni masalasi nawal lágbègbè asẹ́yìn bishari ìgbóléyà ní òpópónà tọ́lọ sí gbóléyà rárá o èyẹ wí o aha ò ní wí yẹn àníyàn máa ń gbénu ọkàn ni inú ọkàn làníyàn gbé èyàn ò ní tẹ̀sẹ̀ wí síta so látara báyìí àníyàn téèyàn fi lọ ṣe ẹ̀ẹ́dìkáàpù ọgbọ́dọ̀ wà fún yàn torí kẹ́ntì ọba lánìyàn rẹ̀ onílàdá rẹ̀ ẹ̀ńtọ́ mọ́sídùú ní ìsìn ọwọ́ ajẹ́ nìkan nípìnlẹ̀ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù rọ̀mọ́tọ́ọ̀nù yẹn ìpìlẹ̀ rẹ̀ lọ́wọ́ àwọn mọ́sálásí ọkàn jókòó mẹ́ẹ̀ bá ń ṣe ìtìkáàpù lọ ọkàn lọ jókòó mẹ́ẹ̀ ní bá ń ṣe ìtìkáàpù kí lè lóun gbà olóhùn kan wà lásán òun kan wà lásán bẹ́ẹ̀ ṣe ń ṣe òun ó mọ̀ síbẹ̀ òun wà lásán ọjọ́ mẹ́wàá oníbẹ̀ẹ́ni òun wá lásán à ah, dákun má wà lásán ní èròǹgbà wípé ọ̀fẹ́ fi wá àsomá sọ́dọ̀ ọlọ́run àníyàn yẹn gbọdọ̀ wà nú ẹ̀mí tí ọba ti sí tó ní wọ́n wọ mọ́sálásí lèmi náà wọ mọ́sálásí ó tọ́ wọn ò ní lẹ́sàn o ẹ̀rí bó ṣe rí lápẹ̀rẹ̀ òórùn mú níta bóòlù tẹ wá mú níta mùsùlùmùn kan ọwá dé àdúgbò tó rí pé bóòlù tẹ mú yìí ọwá rí mọ́sídù níbẹ̀ mọ́sídù yẹn wọ́n ti ti kalẹ̀ lọ́wọ́ ní àníyàn pé jẹ́ kí n wọ mọ́sálásí kí n kára ro fún ọlọ́wọ́n bá ní wákàtí kan lọ́wọ́ mọ́sídìí ó ṣe nẹ́fìlà lọ́ba kararó ó wá ṣe tìláwà ń ṣe nǹkan kankan onílàdà kararó yẹn ẹnìkejì ìgbà tó wọ́n wọ̀ bẹ́ẹ̀ ah bọ́ọ̀lù tẹ́ fún mọ́sálásí ni jẹ́ ń lọ gba òjì níbẹ̀ jẹ́ ń lọ gba òjì mọ́sálásí kò ní ládàá kankan ládàá rẹ̀ tó ní ní kíni ògbò òjì ẹ̀sà ayéhùn lásán náà sẹ́ni pé yàtọ̀ ń bẹ láàrin kéèyàn ò ní àníyàn nǹkan àti kéèyàn ọmọ láníyàn rẹ̀ ẹ̀ńtọ́ fẹ́ sẹ́ kíkáàfù ó gbọ́dọ̀ ní àníyàn ìkararó nílé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá pẹ̀lú wípé òun fi ń wá sí ọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó wọn sì fi máa tẹ̀lé àti ọlọ́run ọba ìlékè ọlá gbogbo tọ́lọ́run ọba ìlékè ọlá òfẹ́ nínú rẹ̀ tó wọn jìnnà sí ọgbọ̀dọ̀ jẹ́ tí ó ní àníyàn báyìí nítorí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sọ̀ fún wa pé innamal a'malu binniyati dáadáa ju gbogbo àwọn tẹ́ pátá pẹ̀lú àwọn àníyàn wa innama likulli mri'in ma nawa ẹni tí yẹn bá sì ti ní lérò ń gbà òun náà ni yọ jẹ tiẹ̀ ẹni tó lérò ń gbà fóun fẹ́ gbòjì mọ́sálásí àníyàn òjì ló ní yóò sì gba òjì rẹ̀ ẹni tó láníyàn pẹ́tọ̀ òun fẹ́ wá àsomọ́sọ́dọ̀ ọlọ́run láàrin ìṣẹ́jú díẹ̀ nínú mọ́sálásí yóò gba ẹ̀san dáadáa sẹ́tọ́ bá ṣe nínú mọ́sálásí yẹn yóò tún gbòòjì mọ́sálásí sẹ́rí pé oore tiẹ̀ ṣe kíni o òdì púpọ̀ làníyàn fi wúlò ká máa tọ́jú rẹ̀ dáadáa ó sì jẹ́ àníyàn tí ọmọ ọmọ fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. bákan náà nínú májẹ̀mú òun náà ní pé ẹni tí yóò ṣe ìtìkáàfù ó jẹ́ni tó mọ́ níbi ẹ̀gbin ńlá

ìtìkáàfù rẹ̀ ọ̀bàjẹ́ o ìtọ́ka funfun ni pé kọ́ bọ́ síta síbi tí ilé ìwẹ̀ mọ́sálásí kọ́ lọ wẹ̀ kọ́ wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà kó sùn wọnú mọ́sálásí rẹ̀ kọ́ máa bá ìtìkáàfù rẹ̀ lọ. obìnrin tó ní ẹsẹ̀ ìtìkáàfù tó ní haidu bá dé tó yóò wòye sí haidu tó dé yìí ọjọ́ mélòó ni tó ó ti rí i pé ọjọ́ tí haidu dé yìí ìntòkù tí Ramadan ló fi parí bóyá ló ju ọjọ́ méjì àti lọ òun sì ń ṣe haidu ọjọ́ mẹ́fà lápẹ̀rẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ọgbà lé lọ jẹ́jẹ́ rẹ̀ ètò ṣe náà ṣe kíni o òun ìlẹ̀kùn níwájú ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. kápẹ́ńgbà tí wọ́n ń ṣe tó ṣe tọ̀ ọlọ́wọ́n ọba wá ní kí haidu tètè dá ọjọ́ rọmọdán tún kù ó tún lè padà nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo àwọn kan wọ̀nyí nínú nǹkan tó ṣe pé òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba tó bá wa sọ dáadáa òun náà ní nínú àyà ní Suratul Baqara yìí pé a gbọ́dọ̀ súnmọ́ obìnrin o nínú pé nílọ́kọ láya o là ń sọ o kì í ṣe pé ìyàwó rẹ dúró tí ọba yìí pé ìyàwó rẹ wá fi sí tiẹ̀ ọwá dúró tí ọlá sọ pé a ah, ìtìkáfù ti rárá o ìtìkáfù yẹn wá o wá yẹn wò so ìtìkáfù ṣe o kọ̀bàjẹ́ pẹ̀lú títí barakallahu li wa na fil Qur'ani wa sunnah wa nafa'ani wa الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد أدعوك فو الله وبعد kí ọlọ́run àti ìgbẹ̀rẹ̀ kọ́ máa bá òjijì ọlọ́run sallallahu alaihi wasallam àwọn ará lèrè àti àwọn sàhábà rẹ̀ ṣègbè rẹ̀ tẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa tó fi dọ̀jọ́ àlùkìyàmà gbogbo àtàdé òsìn ọlọ́run. ẹjẹ́ àlọ́ mọ̀ yìí pé ẹ̀ǹtìkáàfù tá a láti ní masjid ṣíṣe ẹ̀ǹtìkáàfù nínú masjid òun náà ní ìpìlẹ̀ bó ṣe wá jẹ́ pé kásẹ́nu mọ́sídùú náà ní ìpìlẹ̀ yìí ìjẹ́ àwọn mọ́sálásí tí wọ́n wá ní ọlá jura wọn lọ àbí wọn ò ní ọlá jura wọn lọ tí wọ́n bá ní ọlá jura wọn lọ bóòlá ṣe mọ̀ pé wọ́n lọ́lá àwọn olóṣèlú lọ́lá kílẹ̀ rí tó ṣe fi rinlẹ̀ pé wọ́n ní ọlá èwo láti máa tì síwájú láti pa afẹ́fẹ́ ẹ̀yìn tìkáàpù nínú rẹ̀ nínú ọmọ sáàjì gbogbo àtàjẹrùsìn ọlọ́run dádájọ́ ọmọ sálásí kan bẹ tó ṣe pé wọ́n ní ọlá ju àwọn yòókù lọ. ẹ̀sán sẹ́ẹ̀bẹ̀ ó tún lóore púpọ̀ àwọn mọ́sálásí wọn tún wá ní ipò tó pọ̀ níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. nínú wọn òun náà ni al-Baytul Haram ilé olúwa sọ́jọ́ ilé àbọ̀wọ̀ ní Mákà. masjidu Kaaba òun ló tóbi jù ní ẹ̀sán nínú gbogbo mọ́sálásí ayé olóòtú tóbi jù ní ìtẹ́ olóore tí yẹn bá ti nínú rẹ̀ ọlá títí ń bẹ fún ọlá pọnbélé ni kò sí àbùlà nínú rẹ̀ nítorí pé àwọn ọlá tó pọ̀ ọgbàrajọ ọgbàrapọ̀ sínú mọ́sálásí ilé olúwa ní maka alákọ̀ọ́kọ́ náà ọlá tó wà fún ló náà ní pé àyè tí yẹn ti ṣe tọ̀ wá fún ni wọn ò ti ṣe tọ̀ wá fún ní ẹ̀tọ́ láàyè míì lọ́yà tó fi àyè yẹn ọlá yìí a ti wá lè rí láàyè míì tó ju haramu maka lọ yẹn tọwáfù yìí bẹ́ẹ̀ sì ni kéèyàn ti tọwáfù fọlọ́wọ́n ọba nínú àwọn iṣẹ́ tó tóbi tí wọ́n fi wá sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ni orí ẹ̀ gbogbo àwọn tí wọ́n máa ń lọ bí sáré tán lọ́rọ̀ gbà kátàrí tán máa rọ kiri ká rẹ̀ ẹbọ ni wọ́n ń ṣe o ẹbọ ni wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń ṣe lára àwọn ṣéwú ṣéwú wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń ṣe tẹ́lẹ̀ mi bá ti lọ síbi tí wọ́n sin ṣéwú rẹ̀ ká sí máa ṣe fún bẹ́ẹ̀ ẹlòmíì tún ṣe náfìlà bẹ́ẹ̀ gbogbo eléyìí ẹbọ ni ìdáfọ ẹjẹ asọra fún òfin ẹsìn Ọlọ́run ọba ìlẹkẹ ọlọgbà yẹn wọlé ààyè kan ṣoṣo táàtì ṣe tọwá fún láyé òun náà ni aliharamul maki ní maka yẹn àyíṣe madina bó ṣe jẹ ìlú anabi tó yẹn sọlọlá àtẹlẹ mi sí masidu anabi sọlọ wa àyíṣe mbẹ alimasidu làkùsọ àyíṣe mbẹ ní falasin àyíṣe mbẹ arara masidu kuba àyíṣe mbẹ àyè kan ṣoṣo táàtì ṣe láyé òun náà ní al-haram al-makki tó ń kálukú wa náà sẹ́pẹ́ ní kódà wa tá a bá gbé sí Iqra àwa ní orí nígbà tí àsìkò òun bá tó sọ́yẹ́ pé wọ́n so bẹ́ẹ̀ báwọn yóò ṣe pọ̀ wọ́n máa ṣe tọ̀wáàfù kò sí láàyè mímà wọ́n ti ń ṣe lórílẹ̀ ayé gbogbo bí yóò tẹ́ bá gbọ́ pé wọ́n ṣe asán òfò ni gbogbo wọn ti ń ṣe wọ́n kàn ti àtìdànù irú ẹ̀ kan bẹ nìbàdàn tó ṣe pé ẹnìkan ṣe síbẹ̀ gbogbo eléyàn àánú ni Anu gidi ni kéèyàn ṣọ́ra kéèyàn ṣọ́ra o torí ẹ tọ́ba ń lọ bẹ àwọn èèyàn ń lọ bẹ ọ ní gbogbo olú iná làwọn èèyàn ti ń lọ lẹ́yìn gbogbo òkè ògùn yìí làwọn èèyàn ti ń lọ lọ́dọ̀ ogun ẹ dákun ẹja ọmọ náà fún sí yẹn wọn lè fi yẹn àbúrò kàába ni àbúrò kàába táwa lè tán rẹ ẹ dákun ẹja sọ̀rọ̀ fún ṣe sí yẹn kọ̀ bọ́ òfin ẹ̀sìn ọlọ́ọ̀bà àwọn ni wọ́n tó gbowó lọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn ti lọ sí aláàjì ogúnṣẹ́ eh, ìbàdàn àbí ẹ̀bùn wọn ti pe wọ́n tó ẹ̀dá fẹ̀jẹ̀ àmọ́tàǹtì tọ́wáàfù yẹn àyíká tuntun tó wà lágbàáyé òun nìyẹn ń sì ń fa àwọn ọ̀tá lórí oorun wọn nínú ó sì ń bá àwọn nú jẹ wọn máa bá lọ bẹ́ẹ̀ ni ò tí wọn fi gbà Islam yọ wọn bá gbà Islam níṣẹ́ ni ẹ̀fọ́ rí wọn lọ pẹ̀lú ẹ̀ inú tí ń run wọn yọ lọ gbogbo ara tí ń run wọn tí ọ̀gbádùn yẹn ara wọn wà kalẹ̀ pé áá àti nǹkan ti àwọn ń gbà táwọn òtí ṣe islam táwọn kojúkojú wọlé yìí so ilé ńlá ni so mọ́sálásí yìí kò sí èméjì ń pa wípé ẹ̀yìn tí káàkó téèyàn bá ṣe nínú rẹ̀ olóore púpọ̀ olóore púpọ̀ nínú àwọn ọlá tó wà fún mọ́sídò ilé olúwa tí ń bẹ ní mọ́kà nìyẹn nínú rẹ̀ náà òun náà ní pé àdìpele ẹ̀sán oore ń bẹ fún ìrun téèyàn bá kí ń bẹ̀ téèyàn bá kí ìrun ẹyọ kan ní mọ́kà yẹn ní mọ́sálásí yẹn ẹ̀san tí ó gbà níwájú ọlọ́run ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ní hundred thousand ẹ̀san ni ó gbà téèyàn ò lè gbà níbòmí kò sáàyè téèyàn tó ti gbà yẹn má láyé kò sí sàríkọ́lá àbẹ́kọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé ilé yẹn àkọ́kọ́ ìpìlẹ̀ lẹ́nu tọ́lá ọba ìlẹ́kẹ́ọ́lá fi ìpìlẹ̀ rẹ̀ lílẹ̀ tọ́lá ọba ìlẹ́kẹ́ọ́lá tó sì ṣe àlàyé bẹ́ẹ̀ fún wa nínú Al-Qur'an Al-Karim inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bíbà kẹta mú bá àwọn kan wọ́kọ̀ dànù lílẹ̀ alamin àkọ́kọ́ nítọ́lọ́ fi pilẹ̀ lílẹ̀ òun náà lè ti bẹ̀rẹ̀ má kàyẹn tá a mọ̀ sí káàbà yẹn tó ibẹ̀ mọ́sálásí àkọ́kọ́ nìyẹn àyè àkọ́kọ́ òun náà sì lélẹ̀ yẹn eléyìí wá ń tọ́ka lórí wípé mọ́sálásí yẹn ṣe mọ́sálásí dẹ́kun kì í ṣe mọ́sálásí lásán ibi tá a ti tún gba ọlá tá a gba orí tọ́pọ̀ nínú ètò ìjọsìn wa òun náà ni àyè yẹn káwa náà ká mójútó kọ́lọ́wọ́n ọba kó ṣe lílọ́ ọbẹ̀ kó tún ṣe rọrùn fún wa gbogbo àtàjẹrò sí ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọ̀la ẹjẹ́ àlọ́ mà pé lẹ́yìn eléyìí mọ́sálásí tó tún tẹ̀lé òun náà ni mọ́sálásí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam nílùú Madina ìjẹ́ tí yẹn bá ti níbẹ̀ ìrun kan téèyàn kí nínú rẹ̀ èèyàn gba ẹgbẹ̀rún láàdá one thousand ṣùgbọ́n ti Mẹ́kà hundred thousand ẹ wo ìlọ́po tó fi jura wọn lọ ọ eléyìí bóun náà ṣe rí nìyẹn ètò tún tẹ̀lé òun náà ni al-Masjidul Aqsa àwọn mọ́sálásí ti bẹ ní Falastin sáńpé ní alimọ́sídò la sọ kódò sọ bẹ́tẹ̀lẹ̀ mákìdìs tá a mọ̀ níbẹ̀ yẹn sọ irú yẹn òun náà ní ládàá ládàá tó wà fóun ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ládàá ní five hundred tíyẹn bá kírun kan bẹ́ẹ̀ ẹ̀sán five hundred ní ọgbà ẹ̀ẹ́dì pé kòtò ti alẹ́ bìtọ̀ sálàm sálẹ́bì náà tó ti máa kà so bẹ́sàn yẹn bó ṣe rí nìyẹn torí di eléyìí èdè yẹn bá ń láǹfààní láti tẹ̀ ẹ̀dígáàfù nínú kanu mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ìfisẹ́ rẹ̀ ọmọ tó lóore púpọ̀ o gẹ́gẹ́ bí hadith tọ́wọ́ alásọ̀dọ̀ àlẹ́ sọ̀sálàm fi láti ká fa ilà fi sàlátà ti masajida kò sẹ́ǹkì káàfù tí ọlá rẹ̀ gbogbo púpọ̀ tí ẹ̀san rẹ̀ tóbi tọ́jà gẹ́gẹ́ bí èdè yẹn bá ṣe nìkan nínú mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun náà ní mọ́sálásí ilé olúwa tó wà nílùú Mẹ́kà mọ́sálásí àlẹ́ sọ́sọ́lọ́m tó wà nílùú Mẹ́dínà àti alimásílù Al-Aqsa tó wà ní Filistin mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀san rẹ̀ ó tóbi. èèwà ṣe lórí àgbọ́yé tí àwọn nǹkan wà lórí ẹ̀ wípé a lè ṣe ìkíkáàbù àyàfi kọjá kan nínú mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta rárá o àti sọ̀rọ̀ lórí yẹn àti sọ̀rọ̀ lórí ẹ̀rí kọjá lọ dáadáa wípé ètò orinlẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ òní pé ọlá táàrí ń bẹ̀ ọ̀pọ̀ ju tàwọn yòókù lọ torí pé ńgbà tó lọ́wọ́ báyìí lékè ọlá ń bá anẹ́mísọ̀ sálámù ọmọ ìbí ẹ̀sìn rẹ ti gbogbo àgbáńlá yìí tọ́lọ́wọ́ bá wọn sọ pé wàlá tubashiruhunna ẹ gbọ́dọ̀ báwọn ìyàwó yìí ti ya wa antum akifuna fil masajid nígbà tẹ́yìn wà mọ́sálásí sẹ́ni ìsìn tẹ́mi bá lọ sẹ́yìn lọ sẹ́yìn láàyè yẹn ìsìn lówó lọ. ṣàyàwó bá ṣe ṣùgbọ́n torí ipá àwọn obìnrin wa ó lè wà láàyè tá a ṣe kí ni o tá a wà nígbà yẹn pé àrẹ àwọn mọ̀sáàjì láwọn agbègbè tó ń kálukú wa wà yìí àti pé a níbẹ̀ yẹn wà á tún máa ń fúnà fíìlì mọ̀sáàjì alifa àti lamtí ń bẹ́ẹ̀ di àlùmọ̀sáàjì yẹn àwọn àfọwọ́ni lè lè ṣe dọ́rọ́ kìlì jíǹsì lè ṣe dọ́rọ́ kìlì jíǹsì ni pé ìran gbogbo mọ́sálásí ni so èyí tó sì lọ́lá jù tó dáa jù òun náà mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn náà gbogbo àwọn mọ́sálásí òun náà ló ṣe kíni o òun náà ló tún tẹ̀lé afurasí agbègbè yẹn kódà àwọn olùmọ̀tò wa sọ wípé nínú mọ́sálásí tó tún dáa òun náà ni àwọn mọ́sálásí wọn bá ti pilẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n ti pilẹ̀ tipẹ́tipẹ́ tó jẹ́ àwọn mọ́sálásí àgbà nínú mọ́sálásí nínú òlù wọn nítorí pé ọlọ́run ọba ìdíkẹ́ ọlá sọ fún anẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam pé láti ẹkùn fi hì abada mọ́tò níbẹ̀ láéláé o la masjidun usisa ala taqwa min awwali yawmin ahaqqu an taquma fi wọ́n ní masalasi ńgbà táwọn kan wọ́n lọ kọ́ masalasi ọ̀tẹ̀ sẹ́gbẹ̀ masjidu kuba ti tòsí masalasi masjidu kuba nílùú madina bẹ́ẹ̀ náà Ọlọ́run ọba sọfani sọlọ pé má débi masalasi ọ̀tẹ̀ ńlá ẹlá yọ masalasi tó ti wípé wọ́n pilẹ̀ rẹ̀ lórí ìfayọ Ọlọ́run lákọ̀ọ́kọ́ ọjọ́ gbólóhùn lákọ̀ọ́kọ́ ọjọ́ yẹn wọ́n ní eléyìí jẹ́ ẹ̀rí fáwọn tí wọ́n jẹ́ àwọn olùmọ̀mú ẹ̀rí látara áyà yìí pé dájúdájú masalasi tọba jẹ masalasi mọ́sálásí ìpìlẹ̀ tó masalasi mọ́sálásí àkọ́kọ́ àhàkù ayẹ̀kú mal ìsánù fi hìbìl ìbàdà ọ̀tọ̀ púpọ̀ kọ́mọ ni o ṣe kíni o kọ́mọ pọ láwọn ìjọsìn ìjọsìn kọ́mọ pọ nínú rẹ eléyìí ní àwọn mọ́sálásí yìí táwọn olùmọ̀ tí wọ́n sọ nípa ọrọ mọ́sálásí òun náà bá wọlé agbára àti owó kó ṣe àti àtòrí bá kó ṣe wa. tí a ẹrú sí ẹ èyí tó nínú ọmọ òun náà ni pé mọ́sálásí tèrò bá máa ń pọ̀ ọ̀dà púpọ̀ mọ́sálásí tèrò bá máa ń pọ̀ ọlọ́dà púpọ̀ wọ́n ní torí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa yìí pé irun tí wọ́n kí pẹ̀lú èèyàn kan ẹ̀san rẹ̀ lóore ju ìtẹ́nìkan kí lọ yẹn bá wá jẹ́ mẹ́ta ẹ̀san rẹ̀ ó tún lóore ju ìtẹ́yàn méjì kí bí wọ́n bá ṣe ń pọ̀ tó yẹn ilẹ̀ san rẹ̀ ṣe ń pọ̀ tó ẹni tó sì fẹ́ ṣe àkíkáàfù yóò fẹ́ wà láyè tó ti káwọn èèyàn pọ̀ láti kírun yẹn nítorí kẹsàn-án irun rẹ̀ tí ó kí yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ló ṣe pọ̀ yẹn ó tún lóore tọ́pọ̀ níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ sọ àwọn olùmọ̀ wọn nínú àwọn mọ́sálásí abilé sọ pé mọ́sálásí lọ́lá òun náà lélẹ́yìn náà wọ́n ní náà ni ó wà káwa náà ká fura sí gbogbo àwọn ìyẹn táwọn olùmọ̀ tí wọ́n ń ṣe àlàyé fún wa kò sí nǹkan méjì tí wọ́n fi ń ṣe àlàyé rẹ̀ ju pé kémi àtẹnìkọ̀ọ̀kan wa ká lè jẹ́ni tó ṣe é pé iṣẹ́ tá a fẹ́ ṣe yẹn yóò lè jẹ́ iṣẹ́ tí ó dógóńgó ẹ̀san rẹ̀ ó sì pọ̀ bákan náà nínú àwọn mọ́sálásí àwọn olùmọ̀ tó sèyàn lójú kòkòrò òun náà ni àwọn mọ́sálásí tó bá jẹ́ wípé ìmáàmù ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmáàmù yẹn gbádùn ọgbádùn sọ́wọ́ ọnú pẹ̀lú àdìsọ́kàn tó gbádùn ó sì gbádùn sọ́wọ́ ọ̀tá ẹ̀kọ́ yé tí ń bá ń ka alukur'ani kẹrì alukur'ani rẹ̀ a máa wọnú ọkàn yẹn tí ó máa kanú ọkàn kókókókókó báyìí ìbẹ̀rù ọlọ́run sì máa mú yàn látara kíka alukur'ani rẹ̀ ti ń kà bákan náà wọ́n ní tí bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ bá ń ṣe kútùbà tàbí ṣe wáàsí báyìí ọ̀rọ̀ yẹn máa gbé ìpayọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tí ó tún máa gbé sínú ọkàn èèyàn wọ́n ní gbogbo ìgbà yóò tá bá ti rí irú mọ́sálásí tó rí báyìí téèyàn máa lapa pẹ̀lú kútùbà imam téèyàn máa lapa pẹ̀lú àwọn wáàsí imam téèyàn máa lapa pẹ̀lú àwọn ìtọ́ka ìmọ̀ràn rere tírù máa ń fi ọ̀sẹ̀ kiri tí ó máa mú wá àti kíka kùránì rẹ̀ ti ń ka kò ní jẹ́ pé àyè tó ṣe yí pé ìmáàmù bẹ̀ kíka kùránì rẹ̀ ọ̀yanjú ọ̀yanjú rárá bẹ̀lú tí wàá lọ máa lọ́tù wàá lọ máa ṣe ìtìkáàfù rẹ̀ tó máa tírun lẹ́yìn irú àwọn bẹ́ẹ̀ yẹn tàbí ẹ̀kọ́ ibi tó ti fẹ́ ṣe ìtìkáàfù ìmáàmù ti ń dẹ́ńbẹ̀ ọ̀gbádùn sọ́wọ́ ọnú àdìsọ́kàn rẹ̀ ọ̀yá yìí sọ́dọ̀ ọlọ́run àdìsọ́kàn rẹ̀ òwúlò kọ̀ lálàáfíà irú bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sọ pé kí wọ́n lọ irú bẹ́ẹ̀ kọ́ tẹ́ sọkúsọ wọn máa sọ wọn náà bá máa gbọgbọ gbúgbọ gbogbo ntí ọtọ tí yẹ lẹẹma orí tí wọn máa dé bẹ irú àwọn àyè yìí àwọn olùmọ́ni irú ẹni tó bá jẹ́ mọ̀ ẹ̀jẹ̀kì sọ̀rọ̀ níbi irú yẹn bí kò sí pé tó ṣe yí pé ìpayọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tí ó sì wọnú ẹ̀mí rẹ̀ àyè tó ṣe yí pé ìṣe àfọmọ́ iṣẹ́ ìdíwójú rere ọlọ́run tí ó sì wà nínú ọkàn gba iṣẹ́ rẹ̀ wọn ni yìí òun náà là ń fẹ́ tó ṣe

òun náà ní kọjá wípé nígbà tó bá kù díẹ̀ tóòrùn ó fi wọ̀ nígbà tí tí di ogún ọwọ́ àkù díẹ̀ tóòrùn ó fi wọ fẹ́ òrùn tó wọ̀ yẹn tó bá sínú òru ní ogún ọba lọ ní nínú oṣù Ramadan bíi yẹn nígbà tó bá kù tí kẹ́ni tó fẹ́ sẹ̀ ẹ̀tìká fò kó sí mọ̀rànjáká fò rẹ̀ kó kó sí àyè tí ó ti ṣe ẹ̀tìká nítorí kó lè jẹ́ wípé ó rí àǹfààní gbogbo òru mẹ́wẹ̀ẹ̀wá yẹn pé tàbóru mẹ́sẹ̀ẹ̀sán ká pé rọmọdọ́nù bá lọ dín tọ́yẹ pé kò pé òdìdí ọ̀pẹ́ òpé ọgbọ̀n tó jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n wọ́n ní yóò láǹfààní àti pé gbogbo òru yẹn ṣe kíni ó pé yàtọ̀ sí kọjá yìí pé díẹ̀ nínú òru ló ṣe kíni ó lò lọ ṣùgbọ́n ṣé tó bá wá lọ lẹ́yìn magrib tí ọ̀wá ní ẹ̀tìkáàfù ó ní ẹ̀tìkáàfù rẹ o ó ní ẹ̀tìkáàfù tí ẹ̀tìkáàfù rẹ ṣe kíni o tó sì ní àlàáfíà dáadáa ẹ̀tìkáàfù rẹ ní àlàáfíà nítorí pé nínú òru ló náà ṣe kíni o nínú òru náà ló wà bó tilẹ̀ jẹ́ páwọn olùmọ̀ wọ́n wá mú àyà kan wá nínú Al-Qur'an Al-Karim wọ́n fi sẹ̀rí lórí ilé yẹn wọ́n ní pé lóun ọlọ́run ọba tọ́lọ́run sọ thumma atimmu siyama ila layl lẹ́yìn náà wá parí àwẹ̀ yín títí di alẹ́ àwọn olùmọ̀ á sọ pé gbólóhùn ìlà yẹn bimana ma'a wọ́n ní ìtumọ̀ rẹ̀ pẹ̀lú ní ìtumọ̀ rẹ̀ wọ́n ló túmọ̀ yìí pé béèyàn bá wọlé ẹjọ́ ọ̀sẹ̀ ìtìkáfù yẹn wọlé qabla ghurubi shamsi bil yasin yọ wọlé sínú àyè nínú oṣù Ramadan hatta tusiba laylatal hadi wal ishirina kamilatan títí ó fi rí òru òru mọ́kànlélógún yẹn òru ẹlẹ́ẹ̀kọkànlélógún yẹn tí ó fi bá ní pípé wa yusibu al-ashru al-awakhir tamma tí ó sì fi rí mẹ́wàá tó gbẹ̀yìn oṣù yẹn tí ó fi rí ní pípé eléyìí òun náà ní ọ̀rọ̀ bí àwọn olùmọ̀ tó ṣe pé wọ́n sọ àbí Allah subhanahu wa ta'ala kí ọlọ́run bá kọ́ wọlé àti ọgọ́ rẹ̀ ìdùnnú ìrọ̀rùn rọra orí tọ́pọ̀ kí ọlọ́run ọba ìlẹ̀kẹ́lá kó ṣẹ́fẹ̀mí àtẹnìkọ̀ kan wa bí oṣù Ramadan bí ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí gbogbo tí ìbátẹ́ ìdájẹ́ ọlọ́dàkùnkọ́lẹ̀ ẹ̀mí àtẹnìkọ̀ kan wa kó níbẹ̀ àwọn iṣẹ́ olóore ọlọ́run ọba kó ṣe rọrùn fẹ́mi àtẹnìkọ̀ kan wa gbogbo dáadáa tá à ń ra kàn níwájú ọlọ́run ọlọ́dàkùn ṣe rọrùn fẹ́mi àtẹnìkọ̀ kan wa ìdùnnú tó pọ̀ ọlọ́run ọba kó ṣe fún wa ọlọ́run dákun àbí àwọn tí wọ́n darí wa níjọba àpapọ̀ ìjọba ìbílẹ̀ ìjọba ìbílẹ̀ dákun bá nìkan wọn máa ń ṣe ìdùnnú sí kálẹ̀ ọlọ́run dákun fẹ́mi àtẹnìkọ̀ kan wa ọlọ́run dákun àbí ọ gbogbo àwọn tí ò gbádùn nù wa dákun bá nìkan wọn lálàáfíà àìlera tí ń bẹ lára wọn ọlọ́run dákun bá ní mú gbó àlàáfíà tó péye dákun bá ní ṣe fún wọn abẹ́wọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ wọn lọ́kànbalẹ̀